Thank you. ṣe bí mo ṣiṣẹ́ a máa lọ nínú. wọ́n mú kọ̀lọ̀kọ̀lọ̀ sílẹ̀. kọ̀lọ̀kọ̀lọ̀ jálẹ̀. kọ̀lọ̀kọ̀lọ̀ wọlé ọ̀làdà. ìjọ ni mi tó ní understanding. ta ló fura sí. president Kuti ló gbé. ní ìjọba Kuti. wàhálẹ̀. ọ̀tá pọ̀ wọ́n tọ́ gọ́rùn o. ìyàwó àwọn eléyà abojú ẹ̀ jẹ́ o. ó fẹ́ nu musu ó kílẹ̀ musu wá pa musu lójú jẹ́. mi ò bá musu jẹ́ o. tìfùtìfù. ẹ̀pà kan ló jẹ mi wà á kọ̀kọ́ tàkàtàkàtà lórí ẹ̀ ìyẹn lọ́ máa máa wò wọn lẹ́yẹ mú ṣòro tí ìgbà tá wà ní kékeré tí wọ́n máa ń pèrè ní òkú tó bá wá jọ ọmọ bó ṣe ń kọ́ for me. I will move on. I won't stop believing. Mi ò ṣeyèméjì, máa débi ògo, máa débi ire. Mi ò ní jẹ́ kí ṣòro tàbí ìpọ́njú kó borí ìlẹ́nu me. So I declare today, ìyè Olúwa kò ní tán wá kò ní tán lẹ́nu mi. Kómi òun yòówù kí n máa là kọjá, kómi òun yòówù kò wó bá mi o. Ìyólúwa o kò ní tán lẹ́nu mi. Wọ́n wọ́n wọ́n nyamawe moshamoro uwẹni a ò ní sí pẹlọkù rẹ. ń pa ẹ̀mí o ah, láti jẹ tẹ̀yìn òtí ẹ̀ tí jẹun kankan ah, ebi ń pa mí o. gbẹ̀mí rẹ̀ sọ̀n jọ ah, kí ló ń ṣe nu ṣó fẹ́ kí mọ́mí lọ jalè ni or do you want her to go and stay on the street to start begging just because of you or wasn't it our school fees she paid with all she had on her. Eh? ìyìn fọmọ yẹn sílẹ̀ ó ní right láti sọ tó ń sọ yẹn o yèmí jẹ́jẹ́ ló jókòó bí tó wà tí mo pè pé kó máa bọ̀ ní ayé ó ní right láti sọ tó ń sọ yẹn o jọ o responsibility mi ni èmi ló yẹ kí n máa fún lóúnjẹ nǹkan tẹ̀mí kan ṣe fọ́ lọ́wọ́ ọba ni kò yé mi báyìí sìn mo kàwé náà o. Ah, ah, Mummy, stop crying. All we need to do now is praise God bíbélì gan sọ fún wa nínú ìwé Galatian pé there is time for everything I believe everything will be better soon. But how soon is soon? When is soon coming? Ó ní kí n máa yin Olúwa lógo. I'm praising God. Even with these tears in my eyes, I'm praising God. kódà mi lóòsùn ni ẹ náà ló kú báyìí sí. Dara. Ah. Dara, see me. Where are you going? Dara. Ah. Oh. See, mama, me attack man die upon girl. Eh, ah. Obi na man not a patient. Eh, they want some me the mono mono sinu lé you. Má worry, my dear. Àwọn bí wọ́n ṣe máa jẹun káwa mẹ́ta tó kù máa lè kú. Tó ti yẹ. <laughs>

lẹ́nìyàn ìrànlọ́wọ́ ọlọ́yì lẹ́nìkan wá bá mi sọ̀rọ̀ mi o àbọ̀rìṣà fúnni lámọ̀ràn pé ká wá lọ forí balẹ̀ forí ṣá o. kó tó di pé a rí bẹ́ẹ̀ o ọlọ́run dá sí ọ̀rọ̀. mi. ma. ibo ló ti rí gbogbo oúnjẹ yìí. Mommy, I went on the street to beg for money, so I decided to buy all this food stuff and the cooked one. Dára sí mi. Ah! Ayé mi me. Mommy. Stop crying. It's okay. Thank you. Thank you so much. Stanley, you don't need to thank me. Because it's all our responsibility to look after one another. Because we're all family and that's what family do. Ha ha ha ha! Damilare, Dare, come and food is ready. Eh? Food? Eat. Where? move I won't stop believing. Bọ́lá máa lọ Friday wá. Tí mo ìtàmàdọ̀ mommy! mọ́mí mọ́mí dára sí mi dára sí mi inú ọjà mọ́tò mọ́mí ah. mọ́tò. dámi láre. dára sí mi. lára sí mi ayé mi bàjẹ́ o ayé please wake up for me ẹ bá mi jí lára sí mi ẹ bá olùkọ́ olùkọ́. ronú ṣera yín léṣe ni. I've told you there is time to die and there is time to live. Ọlọ́run mú lọ ṣáájú ọjọ́ ibi ni. Hmm. Ọlọ́run mú dára sí mi lọ ṣáájú ọjọ́ ibi. Ọmọ kékeré innocent girl that has no enemies. Ọlọ́run mú lọ ṣíwájú ọjọ́ ibi. Ah. Ó dábẹ́ èmi ò kàn mọ ẹ̀ṣẹ̀ tẹ́mi ṣe ọlọ́run tí mo fi deserve gbogbo ìyà tó ń jẹ mí ni. First, he took away your father, saddling me with three extra mouths to feed on my own. I did not complain. Or did I complain? I didn't complain. And now, he has to take away one of my greatest joys. Ah, God, I cannot complain, no. Ah, but it's a lot of shame me, Oh, do me, o. Ó dùn ah, no, oh, do me, oh, do me, Ah. Báyìí gan sọ fún wa pé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fẹ́ràn Olúwa. <laughs> I'm not happy as well. I miss Darasimi so much. But we have no choice. Hmm. Happy Kábíyèsí Olódùmarè. We have no choice. Happy Kábíyèsí Olódùmarè. Ọba ṣèyí tó wù. You can't blame me. And we don't have a choice. I mean, It's going to bring back my Dara sí mi now. Ọlọ́run, mi ò tó ẹ̀ṣẹ̀ o. Mi ò tẹ̀lé blame ẹ fún anything tó bá decide láti ṣe in a human's life. But Ọlọ́run, this one, àkọ́dùn mi ó dùn mí ó ti dùn mí jù ó dùn mí ó dùn mí ọlọ́run kò bá má jẹ́ mi. Okay. I'm okay. I'm okay. Mom, your brother is gbóná. What drug have you taken? I don't need any drugs. I'm okay. No, Mom, that's too bad let me go to the chemist and get you some drugs. a ní nǹkan kan ò ṣe mí ṣe bá ní tí nǹkan bá ń ṣe ló máa lògùn nǹkan kan ò ṣe mí mo wá òkè. I can go to a nearby chemist and get you hundred naira drug. I don't need drugs. Not to talk of hundred naira drugs. You want to go and waste the precious money that we do not have. No, mom. I'll just tell the chemist to give me combination of drugs for hundred naira. You want to go and waste a whole hundred naira? on top of nothing. I'm okay. I'll be okay. Mommy, health is wealth. Let me go. Hmm? what? 15,000 naira. Where are we supposed to get that from? Didn't you beg him to even reduce the money for us? Sister me. Are you a fool? Do you think I'll just leave his office without begging him? <sighs> He said the 15,000 is even a favor. If not, we'll have paid more. 15,000? Hey! yes, mommy, the money... Mommy, it's just the level of your sickness. But thank God we brought you in early. Oh, you see, uh, uh, I'm so sorry that I could not raise more than what I gave you for the treatment of your mom. Hmm? All right, sir. Uh, please make do of it. Okay, sir. Um, by His grace, on Sunday I'll try if I can raise some money from the church for mother's treatment. Thank, Thank you, sir. sir. Before then, why didn't you just try and see um, Deacon Igbekele for assistance so that the treatments can be done on time, even before Sunday? That's true, sir. Just that my mom has always warned us not to run around for help at times like this, but to come to you as a man of God for assistance. Nice one. Good training. All the same, you still need assistance. I mean, for your mother's urgent treatment, go and meet Deacon Igbekele. I'm sure you'll do something about it. Thank you so much, Pastor. Really appreciate your support. Thank you. God bless you. Thank you, sir. Bye. Thank you, sir. That's it ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ẹjọ ká ẹjọ ẹjọ ẹjọ ẹjọ kí ni ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. Ọgbọ̀n kí ó ṣe. Owó ilé. Ó fẹ́ lọ mi, ó fẹ́ gbowó owó mi. Owó kí ló wá ṣe? báyìí. mo ta tètè ní kó dá máa lè rówó tọ́jú mọ́ mi lọ sí. ṣé wọn wá ṣe é léṣe ojú ẹ ló ti. Ah, ah. ẹ máa rí ẹ ṣàkó gbé fún ọwọ́ èdè lórí tọ́jú mọ́ mi lọ sí ẹbí tí màá wà ó ẹ kí ni màá lọ sí. ó ṣọ̀kọ́ máa wà ọ̀rẹ́. take care o. okay sir no problem sir all right sir. My boss said you should come to us. No, no. You. She? Yes. You can go upstairs. You meet me downstairs. Okay. Yes. Come in. Sisi, uh, ah, ah, ah, eh, you can have your seat. How are you? I'm fine, sir. I know you are fine. I can see it on you. Thank you, sir. Um, what can I offer you? Nothing, sir. Nothing? But why? <laughs> I'm okay for now, sir. Uh, for now? Yes, sir. Okay, no problem. Mommy and call. How is she now? Is she okay? We thank God, sir. I will thank you too, sir. Oh, forget about that. It's nothing. Ah, nípa orin tó máa ń kọ yẹn ṣé mo pé mo gbọ́ orin ẹ̀yẹn inú mi dẹ̀ ń dùn ó wọ̀ mí létí àfi ẹni tí ọlọ́run ò bá fún ní etí inú àti tìta ló máa gbọ́ orin ẹ̀ ló máa ní kí lọmọdé yìí ń kọ ọ̀dọ́ òkè ṣe pé èmi náà wá sí church all the time o but each time tí mo bá wá sí church mo máa ń gbádùn orin yẹn mo láwọn questions kan ti fẹ́ béèrè lórí ẹ̀ ṣé wọ́n ló ṣe uh, single track kan báyìí tí wọ́n ń tà ní church ńgbà kan. rárá sáà church ló ní. okay ok ṣé ìwọ náà lè kọrin tiẹ̀ kó dá kọrin tiẹ̀ gbọn kó dá ṣe ábọ̀n. mo lè ṣe sáà ọ̀pọ̀lọpọ̀ gba ni mo ti gbìyànjú ẹ̀ ṣùgbọ́n kò sí agbára láti wọ studio mi sá. alright alright kò sí agbára láti wọ studio ọdún owó tí wọ́n máa fi ń ṣe àwọn nǹkan yẹn ó pọ̀ náà tó àwọn recording company máa ń ná ó pọ̀ díẹ̀ hmm, ọ̀dà. Mm, tó bá fẹ́ ṣe tiẹ̀ kàtẹ́ ló fẹ́ wọ studio ó fẹ́ ṣe album tiẹ̀ gangan that will cost you how much. Ah, sir owó èèyàn ṣe kékeré sir ká tó sanwó studio owó àwọn instrumentalist vocal bands àtàwọn owó pẹ́pẹ́pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ yẹn sir sir owó yẹn pọ̀ díẹ̀ sir. okay you know what we're going to do for me go and confirm the actual amount that you believe that you can spend to produce your own abo tó bá ti mọ cost yẹn tán just get back to me company mi wọ́n á gbé ẹ studio wàá produce album tiẹ̀ wọ́n á tún bá ẹ tà á not only that wọ́n á tún arrange bí òṣìmọ̀mọ́ gba royalty tiẹ̀ which means they base they they place you on percentage so owó tí a máa lọ sọ́dọ̀ ẹ̀ tí company a máa lọ sí company kò ní sí àyanra ẹni jẹ nínú ẹ̀ àtọ́. Ah, thank you very much sir i'm very grateful god will continue to bless you. amen kọ́ ìkẹrẹ́ nìyẹn wájú ọlọ́run ojú èèyàn ló ti tóbi there's no problem the last step ta ma take ni pé màá try láti rí legal advice mi i mean my lawyer okay. i prepare a contract agreement form tí wọ́n máa fọwọ́ sí. Si tí company náà máa fọwọ́ sí so that ọkùnrin á lè balẹ̀ pé ṣe pé wọ́n fẹ́ pa ara ẹ̀ jẹ mi ní tips dey for that. thank you very much sir. jàre bá mi kí mọ́mí ẹ̀ o ṣùgbọ́n. wípé olúwa ẹ̀sùn ti ilé má tún máa kẹ́ ẹ dáadáa ni hmm. kí ló rí sí oúnjẹ yẹn ṣó dùn tí ò bá dùn sọ fún mi màá kàn sanwó màá ní kó fílẹ̀ máa tún lọ kúrò máa tún lọ rà mí fún ó wà òkè. ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ ó dàbí nǹkan tí mo mú dání ni Yorùbá ní ká fi sẹ́nu báyìí. Ká dákẹ́ èèyàn lè gbádùn ẹ̀hún pàápàá kò ṣeé ṣe bí nǹkan tó wù yàn jẹ kọ́ ká wá ní nǹkan níkùn ká ní ọ̀rọ̀ kan níkùn ká má sọ síta kò lè rọgbọ bí ọ̀rọ̀ ọ̀fẹ́ kọ́ pé lẹ́tà ìfẹ́ tí mo kọ sí ẹ kò ì tí ì fún mi lé ẹ àbí kò ì tí ì kàn mí. Hm? fẹ́ fún ní ọ̀rọ̀ sọ ni bẹ́ẹ̀ I need to take good care of you What's your ìbẹ̀rẹ̀ ni ṣọ́bẹ́gbọ́n I haven't started yet My gbẹ́dẹ́ level tó ẹ I àyà tiẹ̀ máa já. church wa yẹn náà ni onítọ̀ wọn ẹ kò sí wàhálà tó bá ti sọ pé o ní àfẹ́sọ́nà tiẹ̀ tó lè jẹ́ the same church wa lọ nǹkan òdìkan lọ́wọ́ ohun tèmi ń bá wọ̀ sọ ni pé ká máa jí ara wa fẹ́ kí n dẹ̀ máa tọ́jú ẹ̀ tẹ́nikẹ́ni ò ní mọ̀ tó jẹ́ pé ìròmí ẹ̀ tó ń jó abẹ́ omi ló máa wà wọ́n ní mọ̀ pé mi mò ń wọ́n á kàn rí ẹ kó ń bẹ̀rẹ̀ sí fáàlì ó bẹ̀rẹ̀ sí dá o bí ọjọ́. ìwé mímọ̀ fọwọ́ sí wọ́n tún ìwé mímọ̀ balẹ̀ support nínú ọlọ́run òkú sí. ìwọ bẹ́ẹ̀ lọkọ̀ rẹ lọ ìwé mímọ́ mi kí ni ti bíbélì mú ọ̀rọ̀ rẹ n tọ́wọ̀n bá gbé bíbélì sí ṣé ẹ bóun gan dá sí àárín èmi àti ẹ̀rọ pé fẹ́ wà má mú ẹnì kẹta mọ́ ìdógbọ́ ọ̀rọ̀ ìfẹ́ ni mò ń bá ẹ sọ mi ò ẹ sọ̀rọ̀ tó àrùn bíbélì ní kí n máa fi kí ẹ kí n ṣe ẹ òṣù ọmọdé náà. so ẹ lè tó báyìí. báwo. lẹ́yìn tó jẹ́ pé tẹ bá wà ní church ẹ kì í sọ̀rọ̀ àgbà tíyàwó yín wà lọ wà bẹ́ẹ̀ tí ọba kí yín báyìí tí mú lẹ máa fi dáhùn àṣé ẹ ní lọ́wọ́ ẹ ní kí ni bí ọ̀rọ̀ oúnjẹ kọ́ mọ̀ pé gbogbo ọmọ tá à ń sọ yìí nígbà tí wọ́n fẹ́ oúnjẹ gidi ni tó tí wọ́n rí oúnjẹ gidi irú wọn sì máa fi ẹgbẹ́ iyán ní gbogbo oúnjẹ oúnjẹ tó jẹ́ òkìtì jù iyán ni mo lè fi ẹwé iyán tí wọ́n bá rí iyán tó dà tó gbẹlẹ̀ tí ò sí ẹmọ ẹmọ tó wọn bá pèlè ẹmọ kókó ló jẹ́ bẹ́ẹ̀ nínú iyán tí ò sí bẹ́ẹ̀ tí yàn ẹ soft yóò mọ̀ pé kéèyàn máa fi jẹ odó ńlá kan tán yàn mímọ́ ó yàtọ̀ sí iyán wájú. This is contract agreement form when. Eh? Abi? bẹ́ẹ̀ ni sà òun náà lè sọ bí kí wọ́n sáìn nìyẹn. Hmm, òótọ́ ni mo ní kó wá sáìn yẹn lénìí lóòótọ́ òótọ́ ni. ìyìn olúwa wojú mi dáadáa ò ní contract agreement form kan sign. Ah, sorry sọmọ pé bóyá tíìkì tó eyín ni mo fi ń ya. jọ́nà ah, fóònù ló pè mí ni so torí mò ń ràn ẹ́ on your music career káyé ẹ lè dá kó dókè kó jẹ́ èèyàn wọ́n wá ní kó pè mí lọ́dẹ̀ ní àbí òtí rọ́dẹ̀ ń bí sèmi wá jẹ́ dìdìrín mo kàn ń ṣènà sí bá àṣà o àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo nǹkan tí mo ṣe yẹn ó ní purpose i'm only assisting you because i need something from you yes don't you know nothing goes for nothing assist me then i will assist you o ò ṣe yẹn àfọkùn ẹ̀ wà máa ní no no no òtírọ́ dẹ̀ ń bí ẹ̀mí ò ń ṣàrìndín mi ò náwó lásán. mr Ìgbẹ́kẹ̀lé. don't call my name bó ṣe ń porúkọ mi ẹnu ń bí mi even orí ń fọ́ mi. tí mo bá dẹ̀ lọ ṣe mistake tí n bá kú lójijì àbí ṣé o fẹ́ pa mí ṣé kí n pe security pé èèyàn kan ti wọlé bí mo ṣe ń rí orí ń fọ́ mi ó dẹ̀ fẹ́ pa mí mo lórí ń fọ́ mi kó o bọ́ ta. puta mo sọ fún yín tẹ́lẹ̀. that. mo ti nífẹ̀ẹ́ sí ti tèmi mú délé kórìí méjì bọ́nú lẹ́ẹ̀kan náà. ṣọ̀ràn yàn kó kórìí méjì bọ́nú ni àti pé bàbá ẹ̀ wo ló sọ dín mò ń bí ẹ léèrè so èmi ní rin yẹn o fiancé ẹ kejì yẹn ní rin kejì ṣé mo bẹ́ẹ̀ sọ pé the same time ní kémi àti fiancé ẹ máa pàdé lọ́dọ̀ ẹni tèmi bá fọ ẹ lẹ́nu lẹ́nu o lè jẹ́ kó n fọ ẹ lẹ́nu ọjọ́ kejì ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé mi ò mọ fiancé ẹ rí and i'm not ready to know your fiance ṣó ti yẹ èmi ní rin yẹn o lè kó ní méjì bọ nọ́ngbà kan náà ṣé dandan ni kí n fọ ẹ lẹ́nu kí fiancé ẹ náà tún fọ ẹ lẹ́nu ní the same time ni àwọn ẹlẹgbẹ́ ẹ tí wọ́n mọ wọ́ọ́wẹ́ bíi tiẹ̀ báyìí wọ́n mọ̀ mọ́ ṣe ń ṣe táyé wọn máa fi dá pàdán táwọn ẹbí ẹ bá rí ẹ wọ́n á lè sọ pé káàbọ̀ o káàbọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu káàbọ̀ o mọ bó ṣe lè ṣe káwọn ẹbí ẹ kán pọ́n ilé àbí ẹ gẹ́gbà tó fi ẹ̀ bastard kò lè kọrin méjì bọ̀nà èmi ní rin yẹn o ẹni tí bí yẹn ni irin kejì o ìta èmi ní irin yẹn sẹ́ get out of here nonsense èmi ní rí yẹn. Um, Iyi and um, Jumoke, sir. Jumoke, um, have a seat, have you, sir. Um, have you paid? Sir, I tried everything I could, but I was able to raise thirteen thousand six hundred. My friend here can blame witness, sir. That's true, sir. We tried all our best. Although some people promised to give us money later, try and help us out. If that's the case, Um, go to the cashier. Tell her I said she should take 13,000 naira from you guys and um, write the balance on me. Oh, I'll pay her later. Ah, no, no, no, no. Sit, sit, sit, sit. Ojú ò ní tì í o. Ah, iwájú iwájú um, treatment. Thank you, sir. Alright, take care. Yes, sir tọ́ọ̀mù tẹ fóònù bẹ́ẹ̀ pín bí ọmọ fóònù ni kíkì o kíkì o. ó ti ń bọ̀ ó ti ń bọ̀ ó ti ń bọ̀ tẹ center lock tẹ center lock. irú ibò rẹ̀ rẹ̀ lọ basílẹ̀ aláìní tìjú ọkọ̀ òṣì. máa ń so máa ń so máa ń so sí àkà máa ń so. yéé ó lọ wo ṣílẹ̀kùn ó lọ ṣí agbáyà. ọjọ́ òun àṣẹ aláǹdẹ̀lẹ̀ láì kì í sí ṣé pé màá rí yẹn fi mí sílẹ̀ ìwọ tó tó tó tó lọ látọjọ́ tó tó lè pè tó gbàgbé mi síbí báyìí. ó ṣe ń tẹnu mọ́rọ̀ báyìí ṣé mò ń purọ́ fún ẹ lóru ni mi ò ṣe ní wá ẹ bẹ́ẹ̀ lórí mi kú ni mi kàn máa dédé gbàgbé ẹ láyé pé mo mu gbó mo mu anything màá kàn dédé gbàgbé ẹ bẹ́ẹ̀. mo ti mí ìṣẹ́gun. má wọrí i understand sórí gbogbo ọdún tá a fi ríra yìí i'll make it up to you <laughs> sọ fún mi ibo ló ń gbé mo fẹ́ káwọn aráalé ẹ̀ kan dá mi mọ̀ lénìí lénìí àjọ ń lọlé ni o. <laughs> ibo ibi tílẹ̀ bá ṣú bá mi ni mò ń sùn mo ò nílé o mò ń squat ni. I can imagine ah, but come to think of it. kó tó ló mọ̀ pé nǹkan easy now things has not been easy for us at all. èmi ń gbénu ilé tó tóbi tó yìí ìwọ wá ń squat sọ́dọ̀ ẹnìkan ó dẹ̀ moving pẹ̀lú mi. moving síbo. ẹ kí ni gbẹ̀gìrì. ọkọ ẹ̀ ń kọ́ ẹjọ́ nítorí ọlọ́run wèrè wo ló ń pè lọ́kọ má ṣàǹfààní wo ló lóun jẹ́ ọkọ lórí èmi ọkọ àbọ̀kọ kí ló dé tó ń ṣe báyìí ọkọ kan lè pàṣẹ fún mi níbi tí mo bá ọ̀rọ̀ gbé sí ayé mi dé yìí àwọn ọkùnrin tẹ́lẹ̀ tó yẹ pé lórí sámáwò tí mo kàn mánéjì gbogbo agbárí báyìí ló fi ṣe là èmi ọkọ kan ní ti bá paláṣẹ nínú ilé ìyàbẹ̀ gé ni jọ́ mú fi America àǹtí mi ẹ kà sàn mà. ẹ kà sàn o. kẹmọstik <laughs> baddest shape àbúrò mi ló ń jẹ bẹ́ẹ̀ jẹ́ ń kí <laughs> o mọ kẹ́mi ni o ọmọ àbúrò mọ́mì mi tó wà lamẹ́ríkà wo o tẹ̀ wá da báyìí kẹ́mi má bò mí o jọ nítorí ọlọ́run ṣó ilé rántí orúkọ ọ̀rẹ́ mi tí mo fi gbogbo ọdún yìí wá. yes mo rántí. o rántí orúkọ ẹ. iyì lójókòó yìí. <laughs> seeing you. Nice seeing ah, you. Ọ̀gá àbúrò mi nìyẹn, ọmọ àbúrò máa mi. She's very pretty o. Èmi náà ṣe ìdílé style America ló gbé I see. Like nílùú wa ilé tí wà wá máa ń Ah, auntie me, congratulations ẹ wo àǹtí mi ti dààmú dààmú dààmú lórí pé one wine. yín ẹ kú oríire. Ṣé o tán sìn? Ṣé bó ní mi ń purọ́ ni? Mm. Màmá á fi irú ìyẹn purọ́ fún ẹ. Ìyá, àwọn Mo fẹ́ lọ wedding planner okay. yes ma'am. gbogbo ṣe ń sweat. ah àbí kí la fẹ́ ṣe wẹ́dà nàìjíríà ọtí ní bàbá eh, wa. ẹ ẹ tó bá bàbá tiẹ̀ ṣe wá ń kọ̀ báyìí. Ah. àtọ́ tó ní ọ̀dọ́ nìyẹn máa ń tutù bí ọmọ tó bá wọ̀ tí gbogbo wọn máa dì wọ́n máa ṣe kínní. yeah yeah but i'm getting used to it it's my fellow land. àbí ọmọ àlè jálù máa fọwọ́ sí jù. bẹ́ẹ̀ni kò síbi tó dàbí ìlú èèyàn. bẹ́ẹ̀ ọ̀rọ̀ àǹtí. má pẹ́ díẹ̀ wà kẹ́fù ló ẹ tọ́jú wọn o. <laughs> àmì ní choice. Oh, máa wò ó tiẹ̀ ọkọ ẹ̀ máa tó ó máa tó tún mú un wáyé sí i ọkọ ẹ̀ máa ń gbọ̀n báyìí ọkọ ẹ̀ máa ń gbọ̀n báyìí tá a fẹ́ fi ilẹ̀ bá mi sọ̀rọ̀ rẹ̀. Ah, hmm. ṣorí ìgbà tó ti lọ tó ti fi mí sílẹ̀ tó ti lọ sí Amẹ́ríkà o ṣàmọ gbogbo wàhálà náà ta ti go through na pẹ̀lú man tó lóun fẹ́ help me tó tún wá padà gbé wá condition pẹ̀lú ẹ̀ ń gbà yẹn <laughs> nígbà tí ìyẹn tiẹ̀ ti lọ mo ṣáà face church mo lọ ń ṣe choir mo wá ìgbà tí ìwọ ti lọ mọ̀ pé mi lọ́rẹ́ mi hmm. mo wá decide láti máa ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn àwọn ọmọ inú mi tó jẹ́ pé wọn tiẹ̀ tó mi tájọ wà ní choir ìyẹn ò mí ní ẹni tì ní ìbànújẹ́ lọ́jọ́ orí. o ò tiẹ̀ mọ̀ nǹkan tójú mi rí ni wọ́n bá pè mí lọ́jọ́ kan pé à ẹ o ìyìn ìwọ tó ní good voice ìwọ tó mọrin kọ tó ṣe gbá tó ṣàwo ojókòó tẹtẹrẹ ń wòran ìwọ mọ̀ pé àwọn big big stars yìí ó ní bí wọ́n ṣe ń mèkè ni mo ní kí wọ́n ṣàánú mo wá nípa ó ní èèyàn kan tí wọ́n máa gbé mi lọ bá. nílé ọlọ́run kí lèyàn wá tó tó yìí kí láyé ń tojú tó tó yìí fún un. mo wá wò pé pọ́ọ̀sì pọ́ọ̀sì mo tún ṣe bàbá pásítọ̀ ni to. Hey Joe, jọ, don't be annoyed that uh, I'm delaying you, sir. At all. Sir, I, I, uh, your, your message today, it was as if somebody came to report me to you. Sir, I know I have sinned against God. I don't know how you can help me. Please help me, sir. It's all right. It's all right. Oh, God is in control. It's all right. And uh, first of all, I noticed our mother was not in today's meat service. Hope everything is well. She went to the market, sir. Okay, okay. And eh, what you've just said, I will tell you, you are the reason of our today's gathering. I will tell you, this is a day that the Lord has made. You will rejoice and be glad in it. Amen. Amen. Can you fast? Oh, yes. I mean, do you believe in the power of, of fasting? Yes, I can fast. I usually fast. Do you believe in prayer? Yes, sir. You believe prayer works? Yes, I do, sir. That means gbogbo òkè ìṣòro ó ti di pẹ̀tẹ́lẹ̀. If we can fast for three days with serious prayers, you know, on your knee anywhere, whichever way you think you can communicate with your God, be it in your room, in your living room, anywhere. Kneel down, pray to God for forgiveness. And I'm very sure God Almighty is ready to forgive. I can do it, I'll do it, sir. I'll do it. Please, do it. I will. Thank you um, very much. And you, if I should God will forgive me. You try God. Bíbélì sọ wípé ẹ dán mi wò ẹ ò rí pé rere lolúwa. It's alright, you're welcome. Thank you, sir. Alright. Or maybe I let let me take you in my car then we go. Yeah. Ọpẹ́lọpẹ́ pásítọ̀ yẹn ló wá jẹ́ kí n ló wá là mí lọ́yẹ̀ wípé kí n lọ tọrọ ìdáríjẹ́ ṣe ṣáà ṣe tún wá lọ ilẹ̀ òun wá lọ sí òkun. àtìgbà yẹn báyìí ni mo ti bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ pé ìwọ ló mọ mí ìwọ ló mọ̀ mí tí ọ̀rọ̀ orin bá jọ̀nà mi jẹ́ kó ṣe é ṣe kó rá láàánú sí mi tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ tó rárá jáwọ́ náà àpótí òyò kó tó ṣẹlẹ̀ nìyẹn o àmójẹ ìyá àmójẹwé ìyá. àkíyàn tí ẹ gbà fọlọ́run ní sinmi mo dúpẹ́ fún ọlọ́run ibi tó gbé tó ayé ẹ̀ dé torí ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti la àsákú ló máa sáré o but i'm happy for you at least ààrẹ ti balẹ̀ báyìí ọlọ́run ṣeun tó jẹ́ kọ́rẹ́ mi rìn sọnù musa ṣe kíni musa ń ga èèwọ̀ ọlọ́run ò ní jẹ́ kárí alhamdulilayi kìsìrà. tí bá máa sọ̀rọ̀ ilé ayé tèmi fún ilé a máa kù kì í ṣèlè kọ́kọ́ wá bomi sára náà kó jẹun kó ṣe bó ṣe wù ẹ́ kó rìn síbi tó bá ń wù ẹ́. ọkọ pé òní sọ̀rọ̀ mi ní problem pẹ̀lú ọkọ ẹ̀. olórí burúkú ò lọ pè lọkọ èmi ò rán kọ ó èrè ni kí wo kì í ṣe bọ́lájà kan rẹ o alájà mi síwìn alájà tèmi ti sáìn ní ìrànyàn náà báwo èèyàn kọ́ ló máa kọ́nà kí èèyàn gbọ́n èèyàn kọ́ ló máa kọ́nà kí èèyàn gbọ́n níbi tí mo bá dé tí ọkùnrin kan bá ṣe fèlèfèlè níwájú mi má bá yàn. ìfun kan tọ́ka inú ọ̀ka ní gbé ìfun tajá inú ajá ní gbé ilẹ̀kùn kan lé mi lé mi ní kí n dé. ìyá mi kan. wọ́n ní àjẹ́ tó bá ń pọmọ jẹ ẹnìkan ìgbẹ́jẹ̀ lẹ́nu àwọn sì tún láyà àwọn sọ wípé ọ̀dà àwọn pọmọ jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe. gbogbo tí àwọn ti sọ fún wa wípé ká lọ bá mọ́mí ẹ̀ ká bẹ̀ wọ́n ṣé wọ́n lè sọ wípé mọ́mí ló ń ṣe ẹ báyìí. excuse me don't tell me that what do you put in the boot ma. sacrifice. sac what àti mọ́tò àti bàtà àtàṣọ àti gbogbo tó ní gbogbo ẹ̀ pátá fáyà ni. Sophie! Then Muwanule, the whole place is scattered. I've been calling you. Sophie! Sophia, ah, Sophia, ah. Hussein, it won't million. There's nobody in the house. I'm so scared. I, I feel more people in Komburu. Something, something to her. Tí gbàgbé pé ibi tí ìfẹ́ ní bá wà, ibẹ̀ lọ́kàn ẹni running from me. You want to get off me, though? You think it's easy to fall in love with you? You made me fall in love. You made me have an easy with you. Wabesalo, oh, are you mad? Say, well, gbọ́ ṣe Say, mo dẹ́n sọ lóye mi ẹdí tèmi náà lè yé yín ẹ wò mo fà náà bí mo mọ̀ sọ́ra ẹ wà sàlámù ibẹ̀ yín ẹ dákun ṣe bí ẹ bá wa sẹ́ǹdì ẹ̀ ẹ̀yin ṣe bá káàntì ọ̀dọ̀ tiwa ń bẹ lọ́dọ̀ yín ẹ ṣe bí ẹ bá wa ṣe sákàǹtì wa ṣe ẹ rí ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́. ẹ sọ̀rọ̀ sílẹ̀ ẹ sọ̀rọ̀ síta èwo làbò sí lórí fóònù ẹ sọ̀rọ̀ síta ẹ sọ fẹ́ sọ yẹn ẹ sọ sókè tá a lè bá sọ̀rọ̀. láìláìláìlá mọ́mọ́dúró sílẹ̀ sọ́dọ̀ ẹ̀rọ sọ́dọ̀ alájà ábà ẹ tó pè yín yẹn gangan lẹ máa pè ló máa bá mi sọ̀rọ̀ lèmi á fi wá dájú pé kì í ṣòbìnrin lè bá sọ̀rọ̀ ó yẹ pé padà. tí bá pè kí ni tó fẹ́ kí ni tiẹ̀ mi ṣé báwọn tí wọ́n bá mi rajà ni. oníbàárà ti yín ọmọ pé níyàwó ńlẹ fẹ́ gbọ́ gbogbo ntẹ́jọ́ sọ. alájà má jà síta ah! wá aṣọ tó fi borí tó fi kírun dáadáa ló ti sọdọ̀ jáàjà yìí. láìla àwùsọ ìlànà ṣètàn rọjí. ọ̀sán mọ̀ mọ̀ níyàwó ńlẹ ẹ̀ pàṣẹ ìṣọ̀ṣẹ́ túwẹ̀ ọba túwẹ̀ ọba túwẹ̀ bàyẹ̀ pé o àná wà sí bọ́lá yẹn ọba akọni máa bá sọ̀rọ̀ kọ́sọ̀mọ̀ mọ̀ pọ̀ níyàwó lé ọba ìbọn lọ ah! kí ni sílẹ̀ jẹ́rẹ́. why you behaving like this adé orí ẹ̀ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. wèrè wo ló ń pè ládé ń ìwọ adé. ee sadé kankan ee sadé. ìwọ stark illiterate ìwọ go bá yà kọlà yìí kí ni sílẹ̀ oh, ilé ìjọ ìlú ìjọ ìjọ ìjọ ìjọ No, mo ṣe máa jọ bẹ́ẹ̀ ká nílé bára wa sọ̀rọ̀. eléyìí dúdú ó wà lá ó dúdú ó parí kò tún ga this stark illiterate ni wọ́n pè ní adé orí tèmi ṣé tó máa ń pín fìlà tèmi àkọlé bó ṣe wà Ki kí ọ̀dà mi báyìí ló jẹ́ wàláì tàláì sọmọ bíláì ní azim kí ọjà mi báyìí ló jẹ́ o mo kàn fi ẹ́ di ọwọ́ báyìí ní káyọ̀ má jẹ́lé mo fi ẹ́ ṣe tó bá dẹ̀ yá mi má dispose ẹ̀ bó ṣe wà yìí èmi òun rè ìmúdọ́dà bíi tọkọ̀dọ̀ bíi yìí eléyìí náà pè ládé òbí mi olórí iṣẹ́ ọmọ òyìn tẹ́mi mánéjì. ẹjọ sà ẹjọ ẹ má bínú ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹjọ kí mo fẹ́ bínú sí. ẹjọ. ọ̀nà ọ̀sáàdì fún wọn bínú wọn náà wo bí ṣe ń fi ìbò ara bú mi nígbèmí ní lìtírẹ́tì sọlọ́ọ̀dọ́dá mi lìtírẹ́tì ṣé yọ̀bọ̀ ọlọ́run má kí ó sì ní pẹ̀lú sọ́ọ̀mù jáde ẹgbẹ́ ní o ṣe sọ́ọ̀mù sà ó wèrè sọ́ọ̀mù. ìwà àti tàlẹ́jọ́ lọ ó máa pín ẹni yẹn sẹ́ẹ̀. ó ní ọlá náà lọ kẹ̀kẹ́ ní ìmọ̀ máa lọ. yíbo ló ń lọ. padà ìlọ ìlọ ìlọ ìgbàfẹ́ ìlọ. ó náà nílọ. mo dáhùn ó ní bírẹ́dì bíi. mo ti ṣe nílé ìṣẹ̀lẹ̀ àwọn òdẹ̀jọ́ ayé ìgbà kan la máa ń bára wa sọ nísìnyí tí gbogbo abájọ kò bá yà máa tẹ fóònù tí ọ̀dẹ̀ dà. ẹ nà ọ àǹtí mi ṣẹ́yìn ò mọ̀ pé social media àti fóònù ó reduce èké ṣíṣe hmm. nǹkan tí fóònù ń dálẹ̀ nísìn nǹkan tí íńtánẹ́ẹ̀tì ń dálẹ̀ kò dáa o ò rí bí àwọn girls wọ́n ṣe ń disgrace ara tí wọ́n ń dọ̀tí ara tí wọ́n ń tú àṣírí ara wọn lórí fóònù nísìn bí ẹni tí ò ní orí tí wọ́n ń rò wọ́n tún involve àwọn ọmọ. yes. àwọn tó ń gbọ́ Instagram nìyẹn abájọ jókòó bá yí ìyá àníjọ sọ̀rọ̀ mọ́ kálukú máa Ah. fóònù mi. nọ́mbà one. salamaleykum. Ah, ẹ Ah. sá ẹ káàbọ̀ sá belajar good belajar ọ̀rá kíni kọ́ọ̀sì wa fún kíni ìgbéyàwó tí àbúrò kẹ́mi tíẹ̀rì. thank you sir. agbẹ́kùn wọ́n tún wà bẹ́ẹ̀ o. mo bá wọn náà mo àwọn ìpìlẹ̀ ti ṣe ra ẹ̀ o. Ah, tó o bá wọ ṣọ́ọ̀bù ọmọ lọ láàláì ó kí ajé kó kalẹ̀ o. kí mo rí tí n sọ fún yín oríṣiríṣi nǹkan ní bẹ́ẹ̀ o lẹ́yìn pé wọn ò ta páàtì yẹn bẹ́ẹ̀ ah! wọn á fi ètò kún bí èèyàn bá gbé lùwẹ̀ lọ bẹ̀ yóò rí bí páàkì sí ah, tó bá wọ̀ bẹ́ẹ̀ inú ìlú èbó lórúkọ wọ àbáàgì ni o ṣébi ìjẹun ni o báàgì ńlá obìnrin ni o bàtà obìnrin ni o akẹ́ni séènì ọrùn ni o olówó iyebíye gbogbo ẹ̀ kẹ́ni ọ̀ka ẹgbà á mo ti rí ẹgbà kan bẹ̀ mo ti fọkàn fọkàn báyìí èbó ni wọ́n á sọ ẹ̀ ó ní don't stress me don't stress me wọ́n sàlọ́ ní má fọkàn òní ní ẹgbà wọ̀ báyìí pé wọ́n ní pé àbítẹ́yìn bá tó sanwó tán pé kí ni rìsíìtì yẹn lèyìn fi sórí kí ni màsíìnì lèyìn torí yọ ah wọ́n ní bẹ́ẹ̀ tẹ́yìn bá wọ ó dàbí pé èèyàn lọ lú èbó ni ó débẹ̀ ǹjọ́ kan ó ní túmọ̀ sọ. àǹtí mi àǹtí Fẹ́yìn we need to go there. ẹ mọ mọ ń wo bẹ́ẹ̀ ṣebí lady tó ń ṣe tíátà yìí náà àwọn onítìátà. àǹtí mi iṣẹ́ ẹ̀ mọ Lọlá Àlàó ni that pretty actress tí wọ́n pupa báyìí tán ní shape wọn. Ah. Lọlá Àlàó kò sẹ́yìn tí ọmọ ó dọ́ ọmọbìnrin náà ó dàbí ẹ̀mí èbó báyìí ẹjọ tó dàbí ẹmí bò báyìí ọmọbìnrin tó bá rí báyìí ẹ kó gbàgìrì kúrò lórí rẹ sí. ó lẹ́ran ó yẹ́ran máa lọ. wọ́n ní kó explain Lọlá Àlàó fún mi mọ̀ pé mi ò rí alájẹ ah, ọmọ kò O tí o tó yẹra mara báyìí tó lẹ́yìn tó mọ̀ ń fáìn báyìí tẹ́kùtì bá ń lọ báyìí ah èèyàn pé mọ̀láká tọ́. Hmm. ó já sí pé bó ṣe máa ń rà á ó ti mọ̀ ń pa ọjà obìnrin àbí. Ah, àmì kò sí ẹyẹ níbẹ̀ èmi kò sí ojú omi débẹ̀ ọ̀rọ̀ rà o. <laughs> ṣé gbogbo àwọn obìnrin tó ń kó káàkiri bó ṣe máa rà á fún wọn lójoojúmọ́ nìyẹn bó ṣe máa ń lọ́nà kùnà tó ń da owó sígbó nìyẹn irú àdákàdá ìgbà tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń rà fún àwọn obìnrin tẹ̀ ń kó káàkiri àwọn olórí burúkú tẹ̀ ń kó káàkiri bàtà ẹgbọ́n níṣìnà nìyí aláàjì oníṣìnà oníṣekúṣe onísọkúsọ nìyí. alájà kẹ́mi ẹgbọ́n bá alájà ṣe ń sọ̀rọ̀ fún mi ẹ dákun tí ń ó burú kéèyàn ní nǹkan tó dáa kó sì bá yàwó ẹ̀rà wá lé ni. èwo ni ṣe kárí mi lójú àwọn èèyàn ṣé kọ́lẹ̀ rẹ̀ pé yàn burúkú ni mí èwo ló pèlè séètì fún sí i ṣọ́dọ̀ ẹnu ẹ̀ dá débẹ̀ ni. ìpínlẹ̀ nǹkan kan ẹgbọ́n tí mo pínlẹ̀ nǹkan kan ìpínlẹ̀ nǹkan kan. kẹ́lí má bínú sáà my god máa that kéèyàn your man kó tó tẹ̀ ṣá. àlàyé padà máa bẹ̀rẹ̀ mo you, lágbègbè o. wọ́n give you. What sọ́dọ̀ láàrin wọn sẹ́lẹ̀ wọ́n fànà bíbí. ó dà bí nǹkan kábí ọ láàmú bínú. ẹ má bínú sá ẹ má bínú sá. àti bínú kí mo fẹ́ bínú sí. Ah! kọ́ máa disgrace. ẹ bá bàbá ẹ kọ́ mọ́ bínú. àti ìgbà tí mo bá ṣe fẹ́ kọ́ mi ìdánilẹ̀ be romantic. I mean, Uncle Dora, you go take my drink, auntie. Are you okay? At this moment, me, if you could also ask. Okay. At least I can, I can take mine. Check your mind. What is mi gbé. problem eh? No, No, tell me, what is your problem? Let me tell you something. Everybody bá ń bẹ̀rù ẹ, mi ìbẹ̀rù kò yá mọ̀ nísìnyí because tó bá le jù kí n kúrò nílé ẹ̀ kí ni máa yí gbà lọ́wọ́ ẹ̀ kí ni wọ́n rà ń gbà ẹ̀ kí lè tó sọ̀rọ̀ ẹ̀ di mini god over him. èmi lè. Ah, ah, wáyé tó ṣe ní òun ṣe ní ní value fún adé orí ẹ̀ wá kó máa bá wọn sọ̀rọ̀ ẹni wàá máa treat wọn anyhow kí ló dé. oh please shut up i'm sick and tired of this your nonchalant attitude towards your marriage mi lè stick at all why lo gbọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ ń ta tó jẹ́ pé wọn ò lọ́kọ wọn ò ní kankan wọn ò tiẹ̀ wọ́n wéyàn tó tiẹ̀ máa ra pọ́s fún wọn rí ọkọ ẹ wá wàá máa bú wọn lójoojúmọ́ wàá máa búlì wọn ó sọ wọn di ọmọ ọ̀dọ̀ ìwọ wá sọ ìwọ wá di ọkọ lé wọn lórí èèyàn kọ́ lèmi ni ṣòro pé mi wish láti wà nípò tó wà yìí ni tí mo ń squat ní bíbá ẹ what kind of a person are you why you like this why tó bá rí yàn sòtítọ́ fún mi ò bẹ̀rù ẹ o owó ẹ ni kò yá tọ́jú sápò rẹ èmi á sòtítọ́ fún ẹ ìjọ ah, ló di gbogbo báyìí ló di rádaràda rédèrèdè báyìí kí ló dé. nonsense. ọ̀rẹ́ mi. wọ́n bẹ mi iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀ jàre. ìyẹn olúwa. ọ̀rẹ́ bí ọmọ ìyá ló jẹ́ sí mi. so ó fi hàn pé gbogbo ohun tí mo ṣe yìí ó wù mí bẹ́ẹ̀. ó mọ̀ mí jù bẹ́ẹ̀ lọ. tọkùnrin ti fi ojú mi rí ọkùnrin tèmi rí nínú dọ̀tí tí mo rí nínú gọ́tà tí mo wò pé mi ì fẹ́ bá wọn fẹ́ ọkọ lọ́kọ tí mo ní pé mi ò fẹ́ da ilé onílé rú tí mo ní mi ò ní torí pé mo fẹ́ rẹ́rìn kí n pa ẹni ẹlẹ́ni lẹ́kùn. Ah, mo dúpẹ́ lọ́wọ́ yín mà ojú ò ní yín mà ah, ẹ mọ̀ rí ẹ̀dẹ̀ ṣoore tó tó yẹn fún mi ah, irú yín ṣọ̀wọ́n o bí mo ṣe wà lágọ̀ọ́ ọlọ́pàá ẹ gbà mí lẹ̀ pẹ̀lú rọrùn. ojú ṣàánú tí mi ò bá ṣe ẹlòmíì á ṣe dájúdájú torí ọlọ́run fi wá fúnra kò ní ká búra wa jẹ ká máa jọ ṣe ìrànlọ́wọ́ fúnra wa náà ni àwa fún ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun gan-an mà ẹ̀ṣẹ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ tán gbé mi sí mo dúpẹ́ ẹ má bínú sí mi o ẹ gbogbo ń tẹ́ ẹ ṣé ó jọ mí lójú ẹ gbé mi lọ lé pápá agẹrun fún mi nǹkan ah, ah, ah mo dúpẹ́ lọ́dọ̀ lọ ẹ ṣe rí mo rò kankan ẹ bá mi pe dáàdì wá kí n kàn dúpẹ́ lọ́wọ́ wọn torí orí tẹ́ ẹ ṣe kí n sọ pé àmọ́ mi ìṣòro èrò báyìí o dáàdì ẹ bá mi dúpẹ́ o ó yé yín. òótọ́ lẹ sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ ọ̀dọ̀ àgbà ní ó yẹ kẹ́ dúpẹ́ fún dáàdì lóòótọ́ ẹ ṣe wá rí dáàdì tẹ́ béèrè yẹn ọ̀rọ̀ pọ̀ ń kẹ́yìn kan relax kò sí wàhálà ẹ relax kò sẹ́ni tó lè ara sí i. ẹ má jẹ́ ká mẹ́nu kúrò lọ́rọ̀ dàdí ṣe rí n tí mò ń sọ ó yé mi ó lè máa yé yín ẹ bá mi pè wọ́n àbí kí n kàn bá wọn sọ̀rọ̀ lórí aago kí n dúpẹ́. torí kéèyàn máa bọ́ nu wàhálà kan tún kó sí mi. ẹ ṣeun lódìdí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ gan ma mo dúpẹ́ ìdí nìyẹn ma. ó tọ́ lẹ sọ ṣùgbọ́n ṣe rí bíbá yìí èmi ṣì ni aṣojú ẹ̀ kò sẹ́ni kankan tó lè ara arákùnrin èwo lè máa ṣe nínú ẹ̀nà ṣe kọ́kọ́ máa wẹ̀ ni àbẹ máa jẹun ah kí lélẹ̀. kí ni ẹ mà. ok ma. èwo lè máa kọ́kọ́ ṣe náà ṣe kọ́kọ́ máa wẹ̀ ni àbẹ kọ́kọ́ máa jẹun. ẹ má bínú ṣe rí ẹ má ní mo pòwe bí ń pa mí ọlọ́ṣẹ́ ń polówó tí yóò bá wẹnu kò lè wẹ̀ ta ṣe rí ibi tí mo ti dé yẹn wọn ò fún yàn lóúnjẹ gidi kò lè kó sóúnjẹ bá pèfà kí ó sáré ṣe yẹn náà. kò lè sóúnjẹ gidi kankan lọ́hùn yẹn ẹ jẹ́ ká ṣe báyìí bathroom lélẹ̀ gbogbo toiletries tẹ̀ máa ní ìdúmọ̀ bẹ́ẹ̀ ìwọ lọ wẹ̀ èmi á ṣe oúnjẹ tó bá máa fi wẹ̀ tán oúnjẹ àti rẹ́dì ẹ jẹ́ ká pín bẹ́ẹ̀. bọ́lá. ẹ ṣe ogun. ẹ jẹ́ kí n gẹ̀ tó. tún jẹ́ káwọ́ ní yàrá ìdẹ́ náà. káwọ́ ní yàrá ọ̀rẹ́ ẹ̀ gan-an tí mò ń jẹ tó wá ń jíjẹ mọ́ mi lára kò ń gbé mi wọ yàrá jẹ. sọ́kàn máa hmm, sọ bẹ́ẹ̀ mọ̀ mi ò láàkì máa rántí kí n ká àti sàlọ́ láìkẹ́. ọ̀sán dùn lẹ́wọ̀n. kí ló ṣẹlẹ̀ nígbà yìí. ṣé o gbọ́wọ́ èèyàn àbí tẹlifíṣàn àbí ó yóò lọ. kí n máa lọ àwọn òkúbẹ̀ kan. What are you doing in my house, bitch? kí ni èmi ni mo ní lẹ́jọ́ kó bó ló lọ máa pa ẹ máa pẹ́ kí tó para mi. ẹ wọ́n ń pọ̀ kú. it? kún ẹ máa pẹ́. òde it? nítorí Ọlọ́run irú ìgbésí ayé wo gangan ló lè yí. ìgbésí ayé tó beautiful ìgbésí ayé tó sexy what is your problem. ṣé ojú ò kì í ti ẹ̀ ni o rántí pé nǹkan míì wà tó ń tini lójújo lè lọ ó wá jẹun tó lẹ́dẹ̀ àwọn ọlọ́dẹ àdúgbò wa ń da ẹgbà fún tọ́tọ́ ṣẹ̀ wá ń mú ẹ ilé. kí ni problem àwọn ọ̀tárò báwọn lè paná ẹ̀ṣọ́ ẹ̀ ní dáàdì ní eléégún ni tó bá ń bò èrò máa tẹ̀lé lẹ́yìn tó bá dẹ̀ tẹ̀lé mi sì ṣe kó sọ̀rọ̀. wo ayé tó bá wù mí mo lè jẹ. aago tó bá wù mí dóná ṣé torí pé wọ́n lọ́rọ́ ń gbà fún lóde tó máa wá kà oríwo ló ṣe girlfriend ẹ̀ tó tún fún débi pé wà lọ ń ṣẹ́yìn fún irú girlfriend ọmọ eléyìí àwọn ọmọ tó dàbí ọmọ tó ti finú ẹ bí yóò lójú tì ní. kò ní dáa fún ẹ pẹ̀lú pé o gba two hundred thousand lọ́wọ́ mi. sà ọlọ́wọ́ mo fọ́nà bàbúrà fún yín sà ọlọ́wọ́ ẹ̀mí kan sà ìyá ọmọ ẹ ló wá dúpẹ́ lọ́wọ́ madam pé ó pé pé wọ́n ṣe ọjọ́ sà. believe me bó ṣe ní kó wá dúpẹ́ tó bá ti kú tọ́ máa pa ẹ. gbàgbọ́ bẹ̀. jésù can you get out of here? room. ilé mi tó wà ní gbowó estate kí ló dé tó tún lọ gbowó lọ́wọ́ àwọn aráàlú wọ́n ló ti gba advance owó ọdún kọ̀ọ̀kan without my knowledge why. ìgbà tí bá gbowó ok jẹ́ sí ìbáyé pórí ìgbà tí wọ́n omúlẹ̀ kiri ti ẹ̀mẹ́ o ti everything owó fàájì tó ń ṣe ẹ̀bùn òbó ti jáde owó lẹ́tà gbà yẹn náà ni ẹ kó dẹ̀ wo mò ń ṣe ọ̀nà ó ṣì wà mí tó wà díẹ̀ díẹ̀ akọ̀fin fàájì ọkọ̀ lọ́wọ́ orí ayá ìjọ wo gangan ló change signature mo mo ní pé mo máa fún ẹ nílé bọ́ mi ì tí ì fún ẹ wá ètò lọ ṣe forge gbogbo signature mi ṣo fẹ́ rìn mí ni. ilé kan ṣoṣo tó tún wá kù ní ogún mi o tún gbé yẹn o tún gbé ta ẹ ogún ni ẹ ni. náà ìyẹn ó yẹ kó máa dúpẹ́ ni èmi tí mi ti rí vision mi wo báyìí vision ni pé ìjọba máa fi bẹ̀yẹ ṣe títì wọ́n máa wo mo rẹ̀ tà á for good investment kí n wá ṣe tó burú jù ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ mi ni ṣé wọ́n góòrí lára mi ni ó dà gbogbo owó náà ibo ló kó sí ìṣàánú mi gbogbo owó mi ibo ló kó sí. ló gbogbo tó dúró. máa lọ. please can I pass wá lọ owó wa lọ lẹ́ẹ̀ bá mi. ó ó lọ wáyé ní ìdábí jáde lọ sí inú yàrá mi ló tún bẹ́ẹ̀ wà àdúrà náà ti ń ṣe irúṣẹ́ tí mo ṣe sorry sir mo ti ṣe irúṣẹ́ ti ṣe fún girlfriend ẹ kò ní dá fọ́ta. Ah, oh my goodness. Eh? Eh, but you know at, at, at the same time. We, uh, téèyàn bá dijú pé kí ẹ eh, kó torí pé òun ò fẹ́ rí èèyàn burúkú ìgbà téèyàn rere máa kọjá kò ní mọ̀ náà ẹ eh, àwọn ọkùnrin olórí burúkú náà pọ̀ bọ́ kí n ṣe gbogbo wọn náà this man is a very nice man ùdẹjọ change sí wọn náà kó má treat wọn bẹ́ẹ̀ yẹn ó yẹ má bínú ọ̀rẹ́ mi and eh, you know I love you so much ẹ jọ torí ọlọ́run má ké mọ́ jọ mo kàn fẹ́ kó lọ́ọ̀fù ọkọ ẹ ní dáríjì sórí gbàgbé gbogbo rubbish tí wèrè yẹn ti ṣe fún ẹ ṣùgbọ́n jọ torí ọlọ́run show him love he doesn't deserve the punishment tó ń fún un jọ torí ọlọ́run ṣùgbọ́n má bínú ọ̀rẹ́ mi jọ má jẹ́ kémi náà sunkún má bínú mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ jọ ṣùgbọ́n ọ̀rẹ́ mi jọ ọlọ́run á dà fún ẹ̀yìn ẹ tó rò pé òun ti cheat ó máa kọ ní tiẹ̀ ṣé ò mọ̀ ni. mo rí ọba dìde dákun dìde náà mo fà nábì mọ́mọ́ bẹ́ẹ̀ sáré wàsá dákun dìde náà dìde. Ah, mi bínú torí mi ò rí ọba ẹ̀ rí o bó o ti kọ́ kúnlẹ̀ lẹ́ẹ̀kan èmi àwọn kó mi lò kúnlẹ̀ kan mo fẹ́ wò pé ara wo ló tún yọ ẹ̀ tó ń rí ọba ẹ̀ rí o. alájẹ dáríjì mi. a ní o dákun òdìdí tí ẹ dìde náà ń bínú dìde. mo mọ̀ pé mo ti ṣe àṣìṣe tó pọ̀ ọlọ́run náà dẹ̀ pé kò wù mí bẹ́ẹ̀ àmọ́ láti sáàtì àkókò yìí irú ètò ìṣọmọ lọ́wọ́ ni mo mo fi ànábì muhammed sallallahu alayhi wa sallam mo fi bẹ̀yìn mo fi nàná aisha mo fi bẹ̀yìn mo fi nàná awọ́wò mo fi bẹ̀yìn ah, mo fi safa àti maruwa mo fi kaaba madina tẹ́jú kọ́ mo fi bẹ̀yìn irú ẹ̀ ò ní ṣe mí mọ́ mi ò ní dánrú ẹ̀ wò mọ́ ẹ ṣàánú ẹ má bínú sí mi. àwọn nǹkan tí mo ti go tẹ́lẹ̀ àti pé mi ò mi ò gbàdúrà kì í fi mí lẹ mo ṣá pé ẹ ṣáà dáríjì mi. ẹ̀jẹ̀ náà lágbà. ẹ má jẹ́ ìdílé ẹ̀rọ ìtọ́jú ọ̀fà mi. a ní òdìdí iná pọ̀ bọ́ọ̀lù ẹ̀sìn alájà. ọ̀dà pàǹpọ̀ tọ́ka fẹ́ tán ṣé ìsọtí náà mi fún. Ah, ọ̀rọ̀ burúkú ni fẹ́ gbọ́ yẹn. èmi sọ̀rọ̀ sí ọ. kí sọ̀rọ̀ burúkú sí ọmọ pé sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ayé gbogbo tó ń dọ̀rọ̀ pé kò bí mi nú bí máka ni ẹni tí bá pè yọ ọ lọ kódà èèyàn lè má pọ̀ ó lè má ra ó lè má ra yọ lọ lọ tí ó sì láyọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ torí irú tó ń wí tí n bá o n ò ẹ̀ rí àmọ́. kí la bẹ́ẹ̀ fi wí ọmọ yìí pé tó bá yẹ kí wọ́n fi sí ọ ni yóò ti tán lára ẹ̀ ọ̀dà lójú àwọn ọjọ́ mẹ́rin pé bí àjogún bá ní ọ̀jẹ̀. mami ò kí ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ nídìílé wa àmọ́ àwọn nǹkan tèmi náà ti dojú kọ lọ́dọ̀ ọkùnrin gbogbo ẹ̀ náà ṣàmù ẹ ṣáà má bínú. alájà màmá rẹ lè má níyà ìyá rẹ ń kọ bẹ́ẹ̀ ni. Mm -hmm. á lè ní tó tún ju tiẹ̀ lọ́wọ́ pé nísìn ẹ̀yin máa ń gbàdúrà pọ́nmọ ojú yàn lọ ni torí gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ gbàdúrà téèyàn bá lanú rẹ wò èèyàn lè bẹ o àmọ́ ẹranko kéékèèké bí àkéèké bí ó nǹkan tó bá lówó láyè tó lè gbẹ̀mí à ìwọ kí ló fi mí wé tán tó lọ́n bá ẹ̀mí mi lé ọba ti pa mí. n mẹ́lẹ̀ ẹ̀rọ mo àràwọ̀ o tó àwọn àmọ́ kò kó lè dùn mí náà àbí kí ni tá a fẹ́ pè lọ́rùn yìí pé ègúsè mi mo dọ̀rọ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ pé yẹn ra nǹkan àlòkù náà àbí ọ̀sá ti lọ ilé ọkọ̀ kan rí omi tó bá sì wọnú ilé kan tí wọ́n fi lùgbé wọlé tí wọ́n wá sílẹ̀kùn fún wọ́rọ́ tó bẹ́ẹ̀ bọ́ta ọ̀hún pé ń bá pàdé rẹ̀ tó bá ti bá ń bẹ̀ ní ọjọ́ kúnkún ní ní èsì tẹ́sẹ̀ dókè bí èèyàn ra tẹlifíwọ̀n tòkun bọ̀ ní tó bá gbé délé ó lè má ṣiṣẹ́ aago wọn lẹ̀ lórí tẹ̀ tàbí wọn pé ìwọ náà ọgbàlẹ̀ ṣọ́ọ̀bù mọ́ mi rí ọ bó á ti bó o borí lọ́nà èèyàn gidi lélẹ̀ àwọn gbà tó dọ́wọ́ mi tán tó dé pàǹdà mo sì ń tara rẹ̀ sí torí pé tí mo ọ mo bọ sọ̀rọ̀ tó ń ṣe jẹ́ mo rò pé ah tó ń fojú mi rí ni. mo ra nǹkan fún ọ bọ́ọ̀lù ẹ̀rọ mi o ti ẹ̀ mọ orí kankan máa rí. èyí ò gbogbo mo fẹ́ fọ ọkọ̀ tó rọrùn bí agídí náà ní ẹ̀rù máa ń bà mí gan ni níjọba wú ọ ni ó sì wọ́n mi pé pé dandan àbíjọba mo báyìí lọ́ba àti sọ báyìí náà kò bá àmà tẹ lọ́rùn níjọba ló ní máa ń gbọ́dọ̀ bọ́ tó kò tó bá lè ṣe níbi bó wọ́n ti ṣe náà. Ah, eh, Alhaji mm. wọn ní ẹ fẹ́ rí mi sà. bẹ́ẹ̀ ni fìyí fọlùwà sórí tá a bá ṣe ní lórí ọpẹ́ làádú torí pé o ṣe mí lórí má ní gbàgbé ah. bẹ́ẹ̀ ni ó mọ̀ wípé. àwọn ẹ̀dá mìíràn wà dẹ́pẹ́ tí wọ́n bá wọ inú ìdílé hmm. tí bá ń tòrò báyìí àsìkò táwọn bá débẹ̀ báyìí yóò máa dàrú sí ni kódà tí wọ́n bá wọ bòmí gẹ̀dẹ́ pé kò tòrò tẹ́lẹ̀ tí wọ́n bá tún débẹ̀ náà wọ́n tún àdé dàrú rẹpẹtẹ sí ni àmọ́ tí ẹ tí ẹ ò rí bẹ́ẹ̀ hmm. tó wọnú lé mi wá ò ṣeun má ní gbàgbé fún mi ibi náà rè lẹ́gbẹ̀ẹ́ mi jọ jókòó báyìí tá <laughs> ẹ̀yà àgùntàn yẹn ti lọ. a sì lè sọ̀rọ̀ pé ṣẹ́jú márùn-ún tíjẹ ìwáyé a kò sọ ń tàn bí olóńgbò àtẹ̀kù láti máa ṣe ń ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run àtàtìlẹ́yìn jẹ náà mo ní kí n fi ẹ̀mí ìmoore hàn fún ẹ pé kò dúpẹ́ gidi gan lọ́wọ́ ẹ o ọlọ́ọ̀lọ́run àti àtìlẹ́yìn ànábì wa mọ́mọ́ sára lè wá sálám tí ẹ náà ní dàrú o ọ̀nà rẹ ò ní bàjẹ́ o gbogbo ọdún bá làwọn èèyàn lọ mọ́ka wọ́n sì ń tà wáàfù wọ́n ń yípo kàábà bí wọ́n ṣe ń fọ́ ti kàbá báyìí kàbó torí ẹ̀ wo òní wó láéláé o ìdààmú ọlọ́run ní bọ́ o ìrọ̀rùn ní ọ̀jẹ̀ tiẹ̀ o torí ànábì mọ́sára àṣàlá ojú oyè wa ó ní bí a bá ti rí àlìkùránì àti tẹ́yìn bá gbé tíra kalẹ̀ wáyé tẹ́ pé tá a bá ti rí pé ọ̀rọ̀ inú àlùkùránì àbí ti tíra wọn takora wọn ó ní ká gbé tíra tì torí pé tíra ìtàn sàbí àti ànábì wa mọ́sára àmọ́ àlùkùránì àmì sà. ó di pé àti òsìn ẹ̀sìn alájà ẹ̀sìn òní dààmú alábẹ́ wa ń kí ọ. wọ́n ní pé tá a bá ṣe ń lóore à á dúpẹ́ ni o tá a bá sì yìnbọn àtún kì ni o èmi náà wá lóore tí mo fẹ́ ṣe o ó lè pásìkò kan bẹ tí mo máa ń béèrè lọ́wọ́ rẹ wípé àwọn ìwé wo ló ní àwọn nǹkan kan wo lọ́ni tó jẹ mọ́ ọ̀rọ̀ dúkìá ní ìwé ilé ìbòsí ẹ̀ ní tí mo fẹ́ fi ṣe lélẹ́yìí àbúrò mi kan bẹ ní Amẹ́ríkà Lékan lórúkọ rẹ̀ ó máa ṣe promotion àwọn olórin àti àwọn onítíátà ló máa ṣe mo wá bá a sọ̀rọ̀ mọ́ ní pẹ́tọ̀ ọ̀rẹ́ ìyàwó mi kan bẹ orin ní nkọ o kódà orin ọ̀gán ọlọ́run fi ràn látòdì ọ̀run ni pé tẹ́ máa ń sọ pé èèyàn lẹ́bùn orin ẹ̀bùn orin rẹ̀ fọ́lọ́kọ̀ ọ̀mù ni kí ni mo fẹ́ kó o ṣe fún mi ní tí mo fẹ́ kó o ṣe ni pé kó dákun kó bá mi ràn lọ́wọ́ kó náà lè wá sọ́yọ̀ òun ohun tí wọ́n bá lè ṣe fún lọ́hùn ọlọ́run bẹ́ẹ̀ bo èkejì nítajọ dàsẹ́pọ̀ wọ́n bá sọ̀rọ̀ ó sì bẹ́ẹ̀ bo ń sọ̀rọ̀ ọlọ́run ti bá ń tẹ́lẹ̀ dé ó lè bo níhò pé kò sí tó burú ń bẹ̀ ọlọ́run tiẹ̀ tún sí pé àti délùú èbó òun kò sẹ́yìn mi pé òun náà gbọ́dọ̀ sí ohun tí bá ti fẹ́ ni ó ti a fi kíní ìwé tí máa mú yẹn lọ lú èbó yìí. o oh, invitation letter tí màá fi lọ sẹ́ńbàṣì. ẹ ẹ wọ́n ti báwọn ará ẹ̀ máa sọ̀rọ̀ torí àwọn ìṣègbè pálí ẹ̀ ta fi ń sáré. Ah! kò sọ ẹ má bínú ẹ má bínú mi lọ́wọ́ má bínú ọ̀rẹ́ mi ọ̀ ṣe ọlọ́run àtọ́ ayé yín náà ṣe ẹ ṣe gan ẹ̀yin náà rí pátìgbà tí mo ti dé bí báyìí mo ti rí i pé mùsùlùmí òdodo nìyí ẹ̀dẹ̀ láìpẹ́ yẹn máa ṣe rálẹ̀ òun náà lèmi náà ti ń múra bíi ti ìyàwó yín ẹ ṣe gan sà Amẹ́ríkà. kí n má parọ́ fún ọ ọ̀tọ̀ nínú rẹ o ọ̀tọ̀ lórí rẹ o méjèèjì lónìí torí ẹni bínú rẹ da bínú rẹ ọ̀dà sọ̀rọ̀ ẹnu ẹ gbọ́ ẹsẹ̀ rẹ dànù lé nǹkan wá ń sàlékún ni àti mi àti omi àlékún dáadáa ti wọnú ẹ torí pé bí ń bọ́ sọ̀rọ̀ yìí alájà ti lóyún. <laughs> fún mi alájà máa ti sọ. ọ̀ọ́ ọ̀ọ́ àwọn bèbè tí mo gbá bọ́ọ̀lù tí mo gbó. abk àkọ́kọ́ àkọ́kọ́ ni. máa fẹ́ lẹ́lẹ́ mo ti mọ̀nà wípé ìrọ́ kẹ́kẹ́ ogun ìyẹn máa dùn tá dàbí wípé ayé máa pín ogun máa dìde sí gbogbo ẹni tó bá ti fẹ́ lògo láyé I torí náà o ẹ̀rù kì ó bá mi. Um, Chris, Chris, Chris, my business partner Chris. It's a pleasure following you, Chris. Nice meeting Chris you, sir. Golden Productions. Thank you very much. Ẹ God bless you. Mo appreciate you. Báwo ni flight? Ṣé kò sí your oh, mission? Hey, I had fun. And now our packet I sent sí ṣẹlẹ̀ láìpẹ́. Ah, hey, mi ni ṣe rí ìwù lẹ́kọ̀ọ́ bí mo ṣe gbéra tí mo lọ gbogbo ọgbà ah, kí ló ṣẹlẹ̀ I never knew there would be a day that will come to America. America. I've said a lot about you to him and thank you for counting on me. Everything will be successful. But all you just gonna do, we're gonna do our part, just do your part. For me, I will sing for you. Ṣé ní kí n ti kọrin ní kí n ṣe méjì? Oyi biribiri ọkàn mi o. Oyi biribiri ọkàn Come here dájúdájú mo mọ̀ dájúdájú ló mú mi dúró ṣinṣin nínú olúwa o ni mo ṣe ń tẹnu mọ́ pé mi ò ní forí balẹ̀ forí ìṣà tóró ti sọ fún mi tipẹ́tipẹ́ ò wípé. ó ga ọ ìjọ ò ní nàìjíríà máa rí gbà torí Ọlọ́run ẹ wo bẹbí rẹ ṣe fine bẹbí rẹ ṣe pretty. funny enough ìlú tẹ̀dẹ̀ wá rí ìwọ̀n ọ̀dẹ̀ wá ní nǹkan kan náà o wọn ò ní any natural resources tourist attraction lásán lọ ní hotel and casino ní but wọ́n níjọba tó ní interest ọ̀hún èèyàn ní mind nǹkan tá à ń wá ní ẹ good government lásán la ní ní nàìjíríà náà. and funny enough in nigeria despite the fact that we are talking about um, our government we have some outspoken people o people like Fẹ́mi Gbajabiamila ibà mo salute máa yẹn fearless wọ́n pè wọ́n ní house wọ́n máa ń represent dáadáa wọ́n máa ń sọ̀rọ̀ gan wọ́n tẹ̀ kí n fi àyè sílẹ̀ you understand and you can see that he's really working people like that we need them then uh, there is another senator tí mo túmọ̀ senator Solomon Olamilekan yayi people like that we have so many of them too you understand that that are outspoken. especially Dino Melaye ó ń help àwọn youth. chief mrs uh, eh, oluremi tinubu she too she is trying for the youth you understand then some of them you know wọn ọkọ fún wọn láyè ní ká ní wọn rílì fún wọn láyè wọn ti ẹ jà ẹ bó ṣe ń jẹ. àwọn ibi táwọn náà ti wá ń gbádùn náà nìyẹn wọn náà wá bí wọn rí bó ṣe ṣe gbogbo ẹni gbà ọlọ́run àbá àkóso wọn ní ìjọba ní iṣẹ́ ìjọba ní ìjọba náà. to see you again, bro. Everything set? Uh, this is my artist from Nigeria, Prince. Uh, that's my uh, studio. Okay, it's nice meeting you. You ready? Yeah. Yeah, we're ready. Avo Àwọ̀ ẹ̀rí, àwọ̀ ajíní, àwọ̀ òpẹ̀tòròpẹ̀, àwọ̀ bòrò, àwọ̀ ìndá, àwọ̀ avo àwọ̀ òpẹ̀tòròpẹ̀, àwọ̀ bòrò. Ó be, bíríbírí ọkàn mi hàn. àánú olúwa yìí kàn mí o ìwọ ń ká. afọ ẹ̀rí afọ ajínigbé afọ òbẹ tó rọbẹ afọ kóró. olúwa o kò ní tán lẹ́nu mi. mọ́mì. kómi òun yòówù kí n máa là kọjá kómi òun yòówù kówó dé bá mi o ìyọlúwa o. mọ́mì. This is our new home. This is where we'll be staying from now on. Bita Mama listen. Can you believe this? Look at all the travels I've gone through. And look at me now. So èmi no mo lè jẹun Ah! Mo lè jẹun Mommy. Hmm? Every mother in the world take care of your children because you never can tell what they will become tomorrow. ṣùgbọ́n ikú dára me mi dùn. Ah, màá mi ẹ ṣe gbàgbé yẹn now. Oh, thank you, my daughter. Shame mi náà ní wọ́n di onílé ńlá? Ẹlẹ́dàá mi ò. Mo jẹ́ ẹni tó máa ní ilé ńlá. Ọmọ orí Mm. of course o mo rí ọba yẹn ọlọ́run tóbi lọ́ba. ẹ̀wẹ̀ má wọ̀ọ́rẹ́ ẹ̀ ní cause láti sunkún wọn it is time for us to enjoy God has answered our prayers. Mm, Mom. I am glad to God. <gasps> Mommy now. Mommy, má sunkún now. Ah! Ah! Mommy now. Àṣé mi lọ́lọ́run lè ṣe rọrẹ́ yìí fún ṣọlá lè ṣerú orí yìí fún mi. Oh God, no, Oh. Oko dára sí mi. Mommy, we always have cause to praise God. Mo fi ìfọ́lùwà. Mo fi ìfọ́lùwà. Mommy, ó ti At least àwa náà ni àwa náà rèé olúwa àwa náà rèé olúwa mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún àwa dúpẹ́ oore àtòṣùmọ̀ṣù àwa dúpẹ́ oore ìgbà gbogbo wa náà rèé olúwa èmi náà rèé. olè tó pọ̀. èmi ni táyé kẹ́hìndé mi nù. táyé kan ni mo ní kẹ́hìndé méjì. ó ṣe lára rẹ̀ gan. lẹ́yìn gbogbo yín bá ti kàn kò lè rìn yín bá fi ń ẹ mọ̀ bọ̀ gbogbo tó ṣe lè ṣe pátá ṣẹ́gẹ́ àsìkò ìgbà. mi àtọyún ẹ̀ mo ló wà bá nǹkan jáde. ọwọ́ nu dẹ̀ kó mú. bàbá rẹ wò wọ́n ti dá ẹgbẹ́ sí gàrí rẹ o kó lómi fún ọ kó lómi fún ọ. méjì máa débi ògo máa débi ire mi ò ní jẹ́ kí ṣòro tàbí ìbọjú kó borí lẹ́nu mi so I declare today ìyẹn olúwa. Ah.